ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi ẹ̀yin bùrọ̀dá mi ẹ̀yin sìstá mi ẹ̀yin tẹ́tí ń sọ̀rọ̀ kí n tó máa sọ̀rọ̀ ẹ̀yin tẹ́tí ń pèdè kí n tó máa pèdè mo ṣèbá yín o ẹ káàárọ̀ pàápàá ẹ̀yin tí ẹ ti wà nínú ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí tẹ́ wà lórí ẹ̀ mo kí yín mo yìn yín mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun ilé gbogbo wa ò ní dàrú àní rí ẹni tí ẹni tí a ò ṣọ́ tó ń ṣọ́ wa olódùmarè á gbé wa lékè wọn ẹ kú iṣẹ́ ẹ kú ọ̀rọ̀ ló ẹ kú bó ṣe ẹ kú bó ṣe lè bó ṣe máa da tí gbogbo yín ń bá káàkiri ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò ní di tiyín ẹjẹ́ ẹlẹ́jọ́ ò ní di tiyín mo kí gbogbo yín lọ́pọ̀lọpọ̀ ẹ má bínú o ẹ tí mo fẹ́ sọ yìí gbogbo ẹni tí n bá fi ṣẹ̀ kó má bínú gbogbo ẹni tí n bá fi tàpá sí ẹ foríjì mi ẹ fà mí mọ́ra gẹ́gẹ́ bí ọmọdé tèmi ẹ má bínú but bá a bá wí ire tá a bá mọ̀ sọ dáadáa ọlọ́run á tún dáa bá a bá dẹ̀ sọ dáadáa tá a sọ nǹkan tó yẹ ká sọ ọlọ́run á tún dáa ọlọ́run ò ní jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó jẹ́ kó gba ìjọba ọ̀run lọ́wọ́ wa àmọ́ mo fi ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run ṣe ẹlẹ́rìí èyí tẹ́mi fẹ́ sọ yìí bí mi ṣe fíl àbí ẹ mọ̀ nípa tèmi ni kò ń ṣe láti run anybody down kò ń ṣe láti bú anybody kò ń ṣe láti wà bias mi mọ àti Lizzy o àti Fọlá o àti Mr Abdul Lateef o kò sí ẹni tí mo mọ̀ nínú gbogbo wọn eh, in this ọ̀rọ̀ mo fẹ́ respect Mr Lawal bí ìyàwó ẹ̀ ṣe ń respect ẹ̀ but kò mí pé mi ò ní dá tiwọn fún wọn ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Lizzy Lizzie, ẹni retí ń wo oúnjẹ rẹ fẹ́ yẹ. ẹjọ́ ẹ̀yìn èèyàn mi ò mọ Lizzy rí yàtọ̀ sí pé nígbà tí mò ń fly bó ṣe máa ń tẹ̀lé wa lọ travel nǹkan so gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí tí n bá fi ṣe anybody àbí tó bá wà against gbogbo nǹkan táwọn èèyàn ti sọ opinion tèmi ni mo fẹ́ hear ẹ̀jẹ̀ ẹ gbà mí bí mo ṣe rí ṣe Lizzy onínúure ni tó kàn tẹ̀lẹ̀ tí ó mọ̀ pé lẹ̀ lójú Lizzy kàn ń ṣe bí Ọlọ́run ṣe dá ń ṣe bí òun ṣe rí ilé ayé bó kò mọ̀ pé ilé ayé ó pé ẹgbàá gbèje kò mọ̀ pé ayé ni tamọ́tiyé kò mọ̀ wípé ẹ̀dá ò fẹ́ ká rẹrù ká sọ orí ẹni òun ló lè gba ni bínú tí ẹ ṣe rí lòun ṣe ń hùwà bí dọ̀tí bá gbọ̀n sára ẹ̀ á fẹ́ tá dànù nítorí pé kò lè fìyàn sínú ẹni tó dákẹ́ ẹni tí ò sọ̀rọ̀ nígbà míì èṣúnú oró inú wọn máa ń ju tìkamùdù lọ bẹ̀ nítorí wípé òun mú àṣẹ ọlọ́run ṣe tó ní má jẹ́ tó yẹ pé tí nǹkan bá ti wọ́n ní má jẹ́ kóòrùn kó wọ̀ bábí ni tí nǹkan bá ti tá lára gbogbo ìdọ̀tí tó bá ti gbà sí lára ló máa ń fẹ́ gbọ̀n dànù then bó ṣe rí bínú ẹ̀ ṣe rí ló ṣe ń wùwà òun kọ̀ òun tẹ òun fi wípé ẹ̀rín ni ìfẹ́ kò mọ̀ pé inú ò ṣe é rí imú dẹ̀ níkà kò jẹ́ ká gbóòórùn àṣebi tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tó wá síta ó lóun láwọn ìyálé méjì òun ní kinní kan òun ní kinní kan wípé tóun dẹ̀ máa fi kú òun ò ní tẹ ojú wọn mọ́lẹ̀ òun ò ní ṣẹ̀ wọn àìmágbọ́n ẹ̀ náà ni ò jẹ́ kó mọ̀ wípé kò dìgbà tó o bá búyàn kó o tó tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ kò dìgbà tó o bá sọ̀rọ̀ òdì síyàn àbí ọ̀rọ̀ àlùfàǹṣá àbí tó bá búyàn kó tó tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ àwọn ìyálé yìí lóòótọ́ wọn ò ṣèyàwó pẹ̀lú ọkọ ẹ̀ àmọ́ òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò gbogbo nǹkan tó ń ṣe lórí social media yẹn òun tẹ ojú àwọn ìyáálé yìí mọ́lẹ̀ ni indirectly tó bá mọ̀ tó bá lọ wo inú wọn ní gbogbo ṣó gbogbo nǹkan tó máa ń ṣe tó jẹ́ pé ìwọ kàn ń ṣe ti ẹni mo mọ̀ pé kò ń ṣe pé fi ń ṣe show off o kàn ń ṣe tiẹ̀ o kàn ń enjoy life ẹ o kàn ń ṣe tiẹ̀ ni ṣùgbọ́n èèyàn burú èèyàn lèèyàn máa máa jẹ́ ẹ̀ nínú àwọn táwọn èèyàn ṣe ń pè la máa fi mọ̀ páwọn èèyàn burú ẹlòmíì wọ́n ń sọ̀rọ̀ ọkọ ẹlòmíì ń sọ̀rọ̀ pé òun wa góòdù sọ́run òun ṣe bá yes ó ń tajà ẹni èmi ò ní problem pẹ̀lú pé òun wọ aṣọ òun wọ gold tó ló fi ń tajà ẹni bọ̀ èyí tó ń ṣe pẹ̀lú ọkọ ẹ yẹn e ọgbẹ́ inú àti egbò inú lòun fún àwọn ìyálé bí iṣu èèyàn bá ta nígbà míì yorùbá ló sọ wípé èèyàn máa ń fọwọ́ bò jẹ ni òun tẹ ojú wọn mọ́lẹ̀ òun bú wọn ni tó bá mọ̀ kò dìgbà tó bá bú wọn bẹ́ẹ̀ tí wò mọ̀ gbogbo ètò ìṣe yẹn lọ wò wọ́n it's the only time táwọn ìyàwó yẹn àwọn ìyálé yẹn ò fi ní ní ọgbẹ́ ọkàn tó bá pé wọ́n ti dàgbà wọ́n ti pé bíi eighty àbí kọ́ pé wọ́n ti marry ẹlòmíì wọ́n ti move on even kọ́ marry ẹlòmíì tó bá rí ẹlẹ́ǹkan kan wọ́n sì máa nínú níbí ni inú wọn ò lè dùn torí wípé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú tíṣù èèyàn bá ta nígbà míì èèyàn máa ń fọwọ́ bò jẹ ni ètò ń ṣe yẹn òun tẹ ojú wọn mọ́lẹ̀ ni torí wípé àwọn náà kọ́kọ́ mọ ọkùnrin kò tó mọ̀ mo mọ̀ pé ó ní power agbára wà lọ́wọ́ ẹ̀ sentiment apart because legal wife ni ẹ̀ èyí tó ṣe yẹn àwọn ìyáálé yẹn ò sọ̀rọ̀ ṣé yẹn mí wípé inú wọn dùn sí ẹ Fọlá sọ tiẹ̀ síta àwọn ìyáálé méjèèjì tí wọn ò sọ̀rọ̀ yẹn ń kọ́ òfin pé inú wọn máa dùn inú wọn ò lè dùn Lizzy ìlú wọn ò lè dùn sí ẹ then o tún máa ń ṣe àwọn nǹkan kan kò ń ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń sọ àwọn nǹkan míì wà á báyàn kù téèyàn máa fi kú máa báyàn wọnú kòtò àwọn nǹkan míì wà kò yẹ kó gba ẹnu ẹ bí irú mo mọ̀ wípé fèrè tí Mr. Lawa fọn sún ẹ òun ló ń fọn síta Mr. Lawal ló fọn fèrè DNA fún ẹ òun ló ti orí ẹ fi fágbọn Mr Lawal ló fọn fèrè DNA fún ẹwọ wá fọn síta bọ kò yẹ kó gba inú ẹ ṣó wá rí legal wife legal wife yẹn mo mọ̀ pé ó ní power mo mọ̀ pé ó lágbára lọ́wọ́ bẹ́ẹ̀ kò yẹ kó máa rọ̀ bẹ́ẹ̀ má gbàgbé yàtọ̀ sí àwọn ìyálé àtàwọn ìyàwó ẹ̀ kò ń ṣe era ò dínú ẹ̀dá ò fẹ́ yẹ ni àforí ẹni ènìyàn ò fẹ́ kára ẹrù ká sọ àfẹ́lẹ́dà ẹni. yàtọ̀ ìyálé èèyàn mélòó ló nífẹ̀ẹ́ nínú gbogbo àwọn tó ń bẹ ẹrẹ́rìn ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ ẹ legal wife ní mí kinní kan kò yẹ kó máa tẹnu ẹ jáde àwọn èèyàn mọ̀ ó ṣe legal ó ṣe marriage ẹ DNA kò tọ́ sí ẹ lẹ́nu kò yẹ kó sọ mo mọ̀ wípé Mr. Lawal ló tì ẹ́ sí Mr. Lawal idea Mr. Lawal nítorí pé ìrùmì tó ń lu ìrùmì tó ń jó onílù ẹ wà ní abẹ́ odò tó ń lùlù fún bẹ́ẹ̀ kò yẹ kó tẹnu ẹ jáde rárá rárá rárá rárá kò yẹ kó ti ẹnu ẹ jáde rárá rárá rárá kò yẹ kó ti ẹ sọ rárá ipe o ti mú ọkùnrin yẹn lọ sí registry lọ gba certificate it's enough to give àwọn ìyáálé ẹ ní pain it's enough to give anybody tó bá so mọ́ ara Mr. Lawal ní pain so kò yẹ kó wá tún wá wá kó máa rọ̀bẹ̀ but rubbing tí wọ́n ń ṣe èmi mọ̀ wípé ò fi ṣèkà èmi mọ̀ wípé kò ń ṣe pé bí òfin ni àwọn èèyàn lára èmi mọ̀ wípé bọ́lọ̀n tiẹ̀ ṣe dá ẹ ló ṣe ń hùwà èmi mọ̀ pé ìwọ ò mọ̀ bí Yorùbá ò mọ̀ bí ènìyàn ṣe rí o mọ̀ wípé ènìyàn ni ò jẹ́ kéèyàn sinmi o mọ̀ wípé èèrà ò fẹ́ pòròpórò dénú o mọ̀ wípé ìwò tí à ń wo àparò bíi káfíńdálá ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà orí ẹyẹ ni kì í pẹyẹ mo mọ̀ pé o ò mọ̀ ni kò ṣe wípé o fẹ́ fi o fẹ́ fi o fẹ́ fi ṣe jà o fẹ́ fi fìtìnà tí èèyàn torí wọn náà ti jìyà rí kò ṣe pé bóyá o fẹ́ fi fìtìnà tí èèyàn àbí o fi ń tìyàn pé káwọn èèyàn lè máa sunkún torí pé ọlọ́run ṣàánú fún ẹ mo mọ̀ pé kò ń ṣe nǹkan tó fi ń ṣe nìyẹn o mọ̀ pé lẹ̀ lójú ni ó yẹ kó ti máa kọ́gbọ́n nísìn ó yẹ kó ti mọ̀ pé lẹ̀ lójú ń nítorí ẹ̀ gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn ń sọ Lizzy jẹ́ kí iṣu ẹ bó ṣe funfun máa dáwọ́ bò jẹ jẹ́ kí iyán ẹ kó di àtúngún kí ọbẹ̀ ẹ kó di àtúnṣe mọ̀ wípé gbogbo èèyàn tó ń báyàn rẹ́rìn kọ́ ló nífẹ̀ẹ́ èèyàn mọ̀ wípé tọ́lọ́ ń bá ṣe nǹkan fúnyàn nígbà míì èèyàn máa rọra máa ṣọpẹ́ ẹ̀ nínú ilé ni o ò nídìí gbogbo èyí tó ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ yẹn fọlá sọ̀rọ̀ agbọ́ ti Fọlá àwọn tí ò sọ̀rọ̀ ńkọ́ àwọn tí ò sọ̀rọ̀ ńkọ́ àwọn tí ọkọ ẹ ti fẹ́ sẹ́yìn tipẹ́tipẹ́ ńkọ́ àwọn tí wọn náà ti fẹ́ sẹ́yìn tó yẹ kó o fẹ́ tó o fẹ́ ńkọ́ àwọn èèyàn tí wọ́n fẹ́ dàbí tiẹ̀ tí wọ́n lè dàbí tiẹ̀ ńkọ́ àwọn tó bá nínú ọ̀ràn ìrìn àjò yìí ọ̀ràn ìrìn àjò àti struggling in life tó o ti fi sílẹ̀ sẹ́yìn tó dẹ̀ ń wọ̀ ẹ́ lókèlókè ńkọ́ báwo nínú wọn ṣe fẹ́ rí ènìyàn burú ènìyàn dèlè yan máa máa jẹ́ Lizzy jọ nítorí ọlọ́run o ò ní kúkú òjijì alágbọ̀rọ̀ dùn kò ní dẹ́mi ẹ̀ légbodò sími ẹ̀dọ̀ kó rọra ṣe. fọlá ẹ jọ̀ọ́ mo fẹ́ kí àwọn èèyàn gbogbo ẹ̀yin brothers mi ẹ̀yin sisters mi ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin olóríire ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọ̀gá mi nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tí mo ti bá mojúbà yín lẹ́ǹkan sí tí n bá fi ọ̀rọ̀ yìí ṣẹ̀yìn ẹ̀jọ̀ ẹ má bínú sí mi bó ṣe rí lọ́kàn mi ni mo ṣe ń sọ bí ẹ̀mí mi ṣe direct ni mo ṣe ń sọ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ má bínú sí mi Fọlá ẹ̀jọ̀ ẹbí Fọlá kí ni motive behind the Fọlá tó fi ń record kí ni Fọlá fẹ́ gbà nínú recording kí ni nǹkan tí Fọlá rò tó tiẹ̀ fi ń record kí ló ń ṣeré nínú ọpọlọ orí ẹ̀ tó fi ń record òkè wá record ó wá gbé síta abánidá ìbánidébẹ̀ abánidébẹ̀ kì í bánidá sí àti establish pé kò ń ṣe pé ọmọkùnrin yìí ń nà àti establish pé òkè ẹni Mr. Lawal kò wà responsible fine but kí ni motive torí tá a bá bẹ́rán wí ó yẹ ká bẹ̀rù wí kí ló ń wà nínú ọpọlọ fọlá kí ni fọlá fẹ́ ṣe tó fi ń record ṣé fọlá ti ń anticipate pé òun máa ba Mr Lawal lórúkọ jẹ́ ṣé fọlá ti ń anticipate pé sẹ́ẹ̀ bí ìwọ ọmọ Lizzy yìí ṣe ń dán bó ṣe ń ṣe iṣẹ́ mo máa ba ìgbésí ayé ẹ jẹ́ then why ti fọlá ṣe dúró dìgbà tí ọ̀rọ̀ Lizzy tó sọ̀rọ̀ pẹ̀lú the other lady tó tó ṣe wá lu opportunity yẹn láti gbé kinní yẹn síta why now kí ló ṣeré nínú ọpọlọ fọlá kí ni fọlá fẹ́ achieve ẹ̀yin èèyàn mi ẹ ṣe bá wa béèrè lọ́wọ́ ẹ̀. now tí gbogbo ẹ bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ̀rọ̀ àsí nílé a lè ṣe bàbá fọmọ ẹ̀ ṣé yóò ti kóòtù dé wá dọ̀rẹ́ ṣé yóò ti kóòtù dé wá di ọ̀rẹ́ ni òkè kí ló wà lọ́kàn ẹ̀ tó fi ń record kí ló dé tó fi keep record yẹn tá bá ní pé ká wò ó tó bá jẹ́ pé lóòótọ́ ni Mr. Lawal fẹ́ gba Lizzy that means pé ìwọ gógó wà nínú plan yẹn that means pé ìwọ gógó fúnra rẹ o mọ genesis nǹkan tí Mr. Lawal fẹ́ ṣe fún Lizzy kó tiẹ̀ tó lọ bá Lizzy rárá ẹjọ́ plan ẹ̀ ni ọwọ́ pálábá wá ségi bóyá Mr. Lawal wá débẹ̀ ó wá rí i pé no ọmọ yóò ń ṣe ẹni tí mo lè ṣe báyìí fún torí your your motive sorry because your motive behind your motive behind nǹkan tó ṣe mi ò understand ẹ mi ò lè unravel ẹ mo dẹ̀ fẹ́ káwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi àwọn sisters mi àwọn màmá mi kan béèrè lọ́wọ́ ẹ pé kí ni motive behind your recording kilo fe achieve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí how are you feeling báwo ìtàn wo ló fẹ́ pa fún ọmọ ẹ ní ọjọ́ iwájú torí nígbà míì níbi tí ọlọ́run tóbi lọ́ba dé àwọn ọmọ yẹn kí obìnrin fi orí ṣe fọrùn ṣe fún wọn wọn lè má nífẹ̀ẹ́ ìyá wọn kó jẹ́ fẹ́ bàbá wọn náà máa ní gbogbo kínní yóò lè kó lè parẹ́ kí ni nǹkan tó máa sọ fáwọn ọmọ yẹn lọ́jọ́ iwájú kí ókè nísìn bàbá àwọn ọmọ ẹ ni o bàbá ọmọ ẹ orúkọ yẹn ló sì ń jẹ́ ṣó mọ̀ pé ó ti ń ba orúkọ yẹn jẹ́ báyìí ṣó mọ̀ pé ó ti nísìn pẹ̀lú nǹkan tó ṣe ó ti ṣó ò fíì pé orúkọ yẹn ó ti bàjẹ́ látọwọ́ ẹ̀ báyìí pé àwọn ìyáálé ẹni sì bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń bínú bó tiẹ̀ jẹ́ pé inú wọn ò dùn àmàrí tí wọ́n sọ kò má sẹ́ni tó dárúkọ wọn kí ni ẹjọ́ mo kàn fẹ́ kẹ́ bá wa béèrè lọ́wọ́ Fọlá pé kí ni motive behind the recording kí ló wà lọ́pọlọ ẹ̀ tó fi ń record from the beginning kí ló fẹ́ fi achieve tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni ọ̀rọ̀ tóun àti Mr. Lawal jọ sọ nípa Lizzy tó bá mọ̀ wípé eh, rìkíṣí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ ó mì pé nǹkan tó pa wọ́n pọ̀ ló tú wọn ká bóyá Fọlá fulfil the part of the deal Mr. Lawalo ò fulfil part ẹ̀ um, ni ó fa wàhálà yìí otherwise ṣé ẹ̀yin èèyàn ṣé ẹ̀ ń rò pé Fọlá náìsì ló ṣe rìkọ́dù ni torí ìrí tèmi ń rí Fọlá ìrí onímọ̀nà fìkì èèyàn ni ìrí tèmi ń rí Fọlá ìrí ẹni tó yẹ pé yẹ kéèyàn ṣe mọ̀ èmi ò ẹ má bínú sí mi o torí ẹni tó lè rò ó nígbà tí mò ń sọ lánàá tí mo ní most ọkùnrin máa lọ into relationship with free, uh, free mind or with cut with free mind but nǹkan tí obìnrin mi ní nínú sínú ọkùnrin hey kéèyàn máa kéèyàn ṣọ́ra ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń bẹ ẹ sọ̀rọ̀ yìí kàtẹ̀jẹ́ pé ó ń bẹ ẹ sọ̀rọ̀ ẹ fẹ́ pa Lizzy ẹ fẹ́ báyé Lizzy jẹ ẹjọ́ plan ẹ̀ ni ẹjọ́ sọ ni bọ̀ ń tó ń sọ kí ló dé tó record why tó ṣe dúró di ìgbà tí Lizzy bọ́ síta nígbà yẹn tó dẹ̀ wá lu opportunity yẹn tó wọlé sí tó fi tó fi tó fi jẹ́ pé gbà yẹn ló mú kinní yẹn wá wáyé tó ti ṣe gbé kinní yẹn síta before now why tó ti ṣe lọ tọ irú àwọn brothers mi àwọn sisters mi tó ń ṣe kinní yẹn pé ẹ gbà mí o before now Why now? Why now? Kini reason? Kini reason? Why now? Yes, kò sí justification àbí reason kéèyàn bímọ kó má tọ́mọ. Ṣé Mr. Lawal ṣe bẹ̀rẹ̀ sí ní má máa bá ẹ tọ́jú ọmọ ni? Àbí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ Lizzie ni ò bẹ́ẹ̀ tọ́jú ọmọ mọ́ ṣé Mr. Lawal ní owó kan síbì kan tí wọ́n mọ̀ nípa ẹ̀ tó yẹ kó máa tó yẹ tó yẹ kó fi tọ́jú ọmọ àbí owó Lizzy ni ẹ̀yin méjèèjì gbọ́kànlé tó bá jẹ́ pé owó Lizzy lẹ́yìn méjèèjì gbọ́kànlé that means pé ẹ̀yin méjèèjì jọ plan láti ba ìgbésí ayé Lizzy jẹ́ ni tó bá jẹ́ pé owó Lizzy ni òun expect àfi tó bá yẹ pé o ti mọ̀ pé Mr. Lawal ní owó kan níbì kan àbó níṣẹ́ kan lọ́wọ́ because nínú gbogbo nǹkan tá a gbọ́ ìgbà tí Mr Lawal ṣe join ní Lizzy ló dàbẹ̀ ni pé ó ṣe ní àwọn nǹkan tó ní ló dàbẹ̀ ni pé owó kankan ṣe ń dọ́wọ́ ẹ̀ díndín tó bá jẹ́ pé owó Lizzy ni wà àti Mr Lawal jọ gbọ́kànlé tẹ́ ẹ fẹ́ dọ̀nà ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ rìn yàtọ̀ síra yín ẹ̀yin méjèèjì gan ẹjọ́ plan láti fẹ́ bayé Lizzy jẹ́ ni tó bá jẹ́ pé owó Lizzy ni ìwọ lòun expect ké kí Mr. Lawa máa fún ẹ tí wò ó dẹ̀ ṣiṣẹ́ tó dẹ̀ mọ̀ pé Mr. Lawa no ò ní iṣẹ́ kan tó ṣe gbòógì lọ́wọ́ tó máa fi achieve nǹkan tó fẹ́ lọ́wọ́ ẹ̀ that means pé ẹ̀yin méjèèjì ọ̀bàyéjẹ́ nìyín ẹ̀yin méjèèjì gangan ni olè ajẹ lójú onílé ẹlẹ́nu màrímà jẹ òjẹ́ ńlẹ̀ ròjẹ́ ńlẹ̀ eégún ní ẹ̀yin méjèèjì nǹkan tó o lè fi bọ́rí ni wípé to bá jẹ́ wípé Mr. Lawal ní iṣẹ́ lọ́wọ́ tó mọ̀ ń pa ẹ̀ tó mọ̀ pé ó ní means owó tó ń béèrè lọ́wọ́ wọn ṣùgbọ́n tó bá mọ̀ wípé wọn ò ní means yẹn ó mì pé ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń jẹ Lizzy ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń ba ti Lizzy jẹ so kí wá ni reason tí o ṣe fẹ́ kí àwọn èèyàn máa wò ẹ́ pé o nice Mr. Lawal ló bad ẹ̀yin méjèèjì lẹ́jọ́ bad ẹ̀yin méjèèjì lẹ ṣe ṣe dáadáa fún Lizzy tí n bá yẹ support Lizzie ọba tó láyé àtọ̀run kó fi kó ṣèdájọ́ fún mi àmọ́ Ọlọ́run má fọ̀rọ̀ lọ́rọ̀ dá mi lẹ́jọ́ tí n bá mọ̀ dá Olódùmarè dáríjì mi tí n bá dẹ̀ mọ̀ dá Olódùmarè mi níre ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń jẹ Lizzie yes kò sí tó dáa nínú àtiwọ Fọlá àti Mr Lawa. má dẹ̀ gbàgbé Fọlá bó ṣe ń ṣe iṣu ọ̀gbẹ́ lóyè o bó ṣe ń ṣe wọ́n ní pàṣán tá fi nà yálé ó wà lórí àjà èmi ò mi ò sọ pé bóyá àtẹnìkan ṣì ń bọ̀ but then gba rántí wípé àwọn ìyáálé yẹn náà ìwọ náà báyàn lé wọ́n fẹ́yàn léwọ náà ni wọ́n fẹ́ ìwọ léwọ náà ni lé àwọn èèyàn ni ìgbà tí ìwọ náà wọlé a máa dùn mọ́ ẹ nígbà tó ń bímọ torí wọ o kéré o mọ ọkọ a máa gbé ẹ kiri àwọn ìyáálé méjì tó kù náà inú wọn ò ní dùn bó bí àwọn yẹn ṣe ń feel nígbà tó dé tí wọn ò dẹ̀ ṣe nǹkan kan ó ní wọ́n feel nísìn tí gbogbo nǹkan fẹ́ dojúrú bí àwọn ìyálé èmi am particular about those two ìyálé torí nǹkan tí Lizzy tiẹ̀ ṣe lórí social media ó wà enough láti fún àwọn ìyálé yẹn ní hypertension honestly but àwọn ìyálé yẹn lè gbà mọ́ra ìwọ ò lè gbà mọ́ra má gbàgbé pé àwọn ìyálé yẹn wọn ò gbé wọn ò wọn ò plan pẹ̀lú máa yẹn bóyá wọn ò tiẹ̀ rójú ẹ̀ ńlẹ̀ láti lè jẹ owó Lizzy but ọkọ yẹn rí ojú tiẹ̀ ńlẹ̀ and i'm very sure ńgbà tó rójú ẹ̀ ńlẹ̀ àwọn ìyálé yẹn náà lè má sí nínú picture tó fà wípé ńgbà tí Lizzy náà rójú ẹ̀ ńlẹ̀ Mr. Lawa fẹ́ yọ ó yí ọ̀wọ́ kúrò nínú picture òun ló fa wàhálà ń sìn bọ̀ tó bá jẹ́ wípé Mr. Lawal ti lówó kan tí ò fún ẹ a jẹ́ wípé e, èèyàn e, ẹranko tó daṣọ èèyàn ni wọ́n ṣùgbọ́n tó bá jẹ́ pé owó Lizzy lẹ́yìn méjèèjì jẹ fẹ́ jẹ ẹ̀yin méjèèjì ni ò bàyé jẹ́ òun ni mo ṣe sọ pé kí ni motive behind nǹkan tó record òun láti jẹ bóyá ó ṣeé ṣe kó jẹ́ wípé ńgbà tí Mr Lawal ń lọ ó ti promise ẹ pé òun lọ jẹ Lizzy ni o o fẹ́ lọ jẹ́run ni o o fẹ́ lọ ṣe kinní kan ni o o promise ayé o promise ọ̀run fún ẹ ńgbà tó dẹ̀ débẹ̀ wò pé òun ò gbúdọ̀ ṣe lè fọ́ ọmọbìnrin ó dẹ̀ lè ti rìnrìn kó ti rálá wo ore kan sọ fún pé ọmọbìnrin yóò ń ṣe ń tó lè bájà tó bá filẹ̀ ayé ẹ̀ bàjẹ́ nǹkan kan àwa máa wò pé deal tẹjọ make ìwọ fulfill deal tiẹ̀ torí ìwọ dúró dè òun ò fẹ́ fulfill ẹ̀ torí pé kò rẹ́dì láti láti disappoint Lizzy mọ́ mẹ́wàá bó ti yẹ pé bóyá nǹkan tó pamọ́ ojú ọlọ́run ló to ó ṣeéṣe kó ti sọ fún ẹ pé òun máa fojú Lizzy ráre òun máa ṣe gbádá òun máa ṣe gbòdò kó má dẹ̀ ṣe kò ṣe mọ́ bóyá òun ló fàjà òun ló fa voice note ọlọ́run kó dáríjì èmi ò mọ̀ bọ́ ó ṣeéṣe kó jẹ́ wípé ó pàdé aláwòore ó dẹ̀ wò pé òun ò fẹ́ fìyà jẹ Lizzy mọ́ òun ò fẹ́ gbá Lizzy mọ́ ó ṣeé ṣe kó dọ́dọ̀ Lizzy kó wo gbogbo ètò tó tò sílẹ̀ fóun àtàwọn ọmọ kó wò pé ah ọmọbìnrin yóò ń ṣe tó yẹ plan kí carry out plan tí mo ti plan pẹ̀lú Fọlá out pẹ̀lú ẹ̀ so Ọlọ́run ló mọ motive tó fi record amo èmi ò bá ní níjọ́ mi ìbẹ̀rẹ̀ nǹkan lèèyàn máa ń mọ̀ èèyàn ń mọ̀pin pàápàá tá ti establish pé kò nù ẹ́ tó bá jẹ́ pé ó nù ni ó nù ẹ́ ni àbí kinní kan èmi gan máa gbàlù máa pọ̀ màá yára yánkanyànkan bó tá ti establish pé kò nù ẹ́ ó dẹ̀ accept pé òun ló ń bí àwọn ọmọ ò bá ní sùúrù ò bá tọrọ àwọn brothers mi tó ń ṣe ìlọ lábẹ́lẹ̀ àwọn náà ṣáà máa ń tún lè ṣe àbáwọn sisters mi tó ń ṣe ìlọ lábẹ́lẹ̀ instead tó fi gbé kinní yẹn síta bẹ́ẹ̀ yẹn mo mọ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ wọn bá mú ọgbọ́n tó máa fi ṣe lábẹ́lẹ̀ because ó ti da iṣu atayanyan sìn ṣùgbọ́n pàdé kì í dé láti kóòtù kan wá jà kó wá parí ẹ̀ ṣó mọ̀ pé ṣì ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣó mọ̀ pé ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ò ní yọ báyìí mọ́ ṣó mọ̀ pé ó máa affect àwọn ọmọ yẹn náà. so nígbà míì èèyàn láti fọgbọ́n ṣe nǹkan kò ní justification láti má tọ́jú àwọn ọmọ yẹn but tó bá jẹ́ wípé lóòótọ́ owó Lizzy lẹ́yìn méjèèjì gbọ́kànlé ìkà lẹ́yìn méjèèjì ṣùgbọ́n tó bá yẹ pé owó kan wà lọ́wọ́ ẹ̀ tí ò fún ẹ ẹranko ni ìyẹn Mr. Alawa tówó bá wà lọ́wọ́ ẹ̀ tí ò fún ẹ ó mì pé wọn kì í ṣèyàn. and mo tún wá fẹ́ advice ẹ sísítà mi kò gbẹnu Lizzy láti sọ pé kó lọ ṣe DNA o àmọ́ sórí àwọn tí wọ́n ń support ẹ lénìí tí wàhálà bá ṣẹlẹ̀ lọ́la nínú wọn á sọ fún ẹ pé wọn á fi bú ẹ pé ìgbà tán ni kó lọ ṣe DNA níjọ́ náà lọ́hùn kí ló sá fún tó bá mọ̀ pé ó dẹ ẹ lójú kí ló dé tó o lọ ṣe DNA sàkátàpàrà alàgbàlagbà ń dáná yíyí ibẹ̀ ó lọ́wọ́ ọkọ̀ kanú ni ìwẹ̀ lèèyàn ń jà ló ń wẹ̀ ló fi ń jàre ọyẹ́ èmi sọ tèmi nítorí má ṣe DNA nítorí Lizzie má ṣe DNA nítorí Mr. Lawal bọ̀ ṣe nítorí àwọn ọmọ yẹn kí gbogbo ayé lè rí kó wẹ̀ kó yán kọ̀ọ̀kan torí pé tó bá dọjọ́ iwájú ayé ló ńlá dégún o àwọn náà ń pariwo lé ní pé òun kò ní láti ṣe àwọn náà náà máa ní túngbà tó bá jẹ ẹ̀kọ́ ẹ tó ra ẹ lọ́wọ́ nígbà tó bá rìn tí orí ẹ bá jì àwọn náà máa sọ fún ẹ pé kí ló dé tó o ṣe lọ ṣe DNA ṣùgbọ́n ní kó lọ ṣe o mọ ibi tó rí ń gbé ẹ lọ o mọ ibi tó rí ń gbé àwọn ọmọ yẹn lọ láti clear àwọn ọmọ yẹn it's an advice it's not compulsory ṣùgbọ́n o ti bínú jù Fọlá o ti bínú jù mo mọ̀ pé kò easy gbogbo nǹkan tí Lizzy tiẹ̀ ń ṣe tóun kàn ń ṣe tiẹ̀ tí ò mọ̀ pínlẹ̀ lójú mo mọ̀ pé kò easy Mr. Lawal nǹkan tẹ́mi ò fi lè rọ́rọ̀ Mr Lawal sọ púpọ̀ ni pé tí ọkùnrin bá fẹ́ ṣe oríṣiríṣi àìmọye mọ̀nàfìkì ìwà burúkú ìwà ìṣù tó máa ń wù lára ìwà ọkùnrin lẹ́rí tí Mr Lawal ṣe yẹn tí ọkùnrin bá fẹ́ secure òbò kò sí lẹ́ǹtì tí wọn ò lè lọ tí ọkùnrin bá fẹ́ jẹ oúnjẹ ekun tó fẹ́ jẹ nǹkan kò sí nǹkan tí wọn ò lè ṣe the fact pé ó ṣe voice note kò ṣe voice note fọlá kò mí pé nǹkan tó wà nù Mr Lawal ló ń sọ síta fún ẹ i'm telling you kò mí pé kò nífẹ̀ẹ́ Lizzy kò mí pé bó ṣe ń sọ fún yẹn ó nífẹ̀ẹ́ ó lè máa fi ọ̀rọ̀ yẹn tie ẹ down láti secure òbò ẹ kó má bàa lọ dún ẹlòmíì ó lè máa fi ọ̀rọ̀ yẹn tie ẹ down pé jọ tí òbò Lizzy bá su á padà wá dún ẹ kò mí pé ó nífẹ̀ẹ́ kò dẹ̀ mí pé kò nífẹ̀ẹ́ Lizzy kò dẹ̀ mí pé ó nífẹ̀ẹ́ Lizzy kò dẹ̀ mí pé gbogbo nǹkan tó wà nínú voice note tó sọ fún ẹ yẹn pé bẹ́ẹ̀ nínú ẹ̀ ṣe rí sí Lizzy àbí bẹ́ẹ̀ nínú ẹ̀ ṣe dá sí ẹ ẹ má tanra yín kò sọkùnrin ṣàṣà ọkùnrin ni ò lè ṣe nǹkan tí Mr. Lawal ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tí wọ́n bá ń jẹ tí ó bá dùn ló mọ̀ ìgbà míì ọkùnrin ò ní nífẹ̀ẹ́ obìnrin á nífẹ̀ẹ́ nítorí owó ẹ̀ the fact pé bóyá ó sọ gbogbo voice note yẹn kò mí pé ó nífẹ̀ẹ́ Lizzy kò mí pé kò nífẹ̀ẹ́ Lizzy kò mí pé ó nífẹ̀ẹ́ Fọlá kò mí ó lè máa fi sìkí òbò Fọlá ó lè máa fi ga Fọlá kó máa fi sìkí ẹ̀ fẹ́ fi waste time ẹ̀ ó lè máa fi tàn án ó lè jẹ́ wípé lóòótọ́ náà ó ti ní mind láti gbá Lizzy but along the line ó rí i pé ah ọmọ yìí ò ń ṣọmọ tí mo lè gbà ó lè ti rìnrìn kan ti sọ wípé ah ó ń ṣọmọ tó lè gbá leléyìí o ò lè fílẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ní ẹni tó sokùn ẹ̀mí ẹ̀ ró ni o ó lè ti lọ ṣe court wedding tán kó tó rí i pé òun ti tọwọ́ òun bọ ṣọ̀ kó dẹ̀ ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ọwọ́ Fọlá pet nínú ọkàn ẹ̀ ó ti change position ẹ̀ about Lizzy bẹ́ẹ̀ kò tí ì change ẹ̀ nítorí voice note Fọlá ti gbálẹ̀ the fact pé ó ṣe ó ní voice note yẹn kò mí pé nǹkan tó wà nínú as at the time tó ń sọ voice note yẹn ló wà nínú ẹ̀ later even ló wà nínú ẹ̀ a week after tí Fọlá gba voice note yẹn kò mí pé nǹkan tó sọ tó wà nínú ẹ̀ ló wá wà nínú ẹ̀ a week after that voice note ó lè jẹ́ pé as at the time tó ń ṣe gbogbo voice note yẹn bó ṣe feel nípa Lizzy ni pé ó fẹ́ gbà bóyá a week after ó rí àwọn nǹkan kan tó wò pé Lizzy ò ń ṣe ní tí mo lè gbà èkùrọ́ lalábàákú ẹ̀wà Fọládé ti record the voice note so ọlọ́run ló mọ ọkàn Mr. Lawal pẹ̀lú voice note yẹn pẹ̀lú Fọlá pẹ̀lú Lizzie ọlọ́run olódùmarè nìkan ló mọ̀ the most important thing ni wípé either people like it or not Lizzie ti secure ara ẹ̀ Lizzie ti secure ara ẹ̀ bí bàbá yẹn ṣe gbù lẹ́nìí Lizzie ló lórí àtọrun ẹ̀ nítorí ẹ̀ ni Fọlá ò bá ṣe sùúrù mo mọ̀ pé bó ṣe fíl bí wọ́n ṣe ń fíl léni Fọlá bẹ́ẹ̀ làwọn ìyáálé àti ìyàwó yẹn ṣe ń fíl nígbà tí ọkọ wọn fẹ́ ẹ tó bá mọ̀ tó bá kọ̀ sọ̀rọ̀ àwọn yẹn gan-an lèmi kí jù ah mo máa kí àwọn ìyáálé àti ìyàwó yẹn o nítorí pé mo fira mi sínú position wọn most of the time tí bá wo Lizzy pé èèrà ò fẹ́ pòròpòrò dénú òrìṣà jẹ́ pé méjì obìnrin ò dénú kò sí bó ṣe lè jẹ́ gbogbo ìgbà tán bá ti rí ìbànújẹ́ ló máa máa jẹ́ fún wọn tí mo mọ̀ ṣe bóbìnrin ni mí èmi àwọn ìyálé yẹn ni mo kí nígbà tó fẹ́ ẹ fọlá báwọn ìyálé yẹn ṣe máa máa feel but boya wọn ò lè sọ̀rọ̀ bóyá ọwọ́ wọn wà folded ni wọ́n ṣe feel ni sin. títí ẹ yẹn àti ti Mr Lawa wá burú jáì because owó Lizzie lẹ́yìn méjèèjì ni wọ́n ń fìpò ma kó fún ẹ torí o mọ̀ pé kò ní iṣẹ́ kan tààrà lọ́wọ́ Lizzie ló mèkẹ́ so ẹ̀yin méjèèjì fe ma jẹ Lizzie ni Lizzy lè ti rí àwọn traits yẹn náà ó lè jẹ́ nǹkan tó mú Lizzy lọ ṣe legal whatever nìyẹn bóyá ó ti rí irú ó ti rí súrà yẹn lára Mr. Lawal ó dẹ̀ ti rí súrà yẹn àwọn àṣírí mi gan lè ti wà lọ́wọ́ Lizzy tẹ́yìn ò mọ̀ pé ó wà lọ́wọ́ ẹ̀ nípa ìwọ àti Mr. Lawal Fọlá àwọn àṣírí lè ti wà lọ́wọ́ Lizzy kó tó di pé Lizzy take position pé okay whatever it is wàá ṣe legal wedding ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jèbùrẹ́ lórí ọ̀rọ̀ yìí tí ìdí bá bàjẹ́ tonídìí ló ń dà ẹ jèbùrẹ́ ẹran ẹrọ tàwọn ọmọ tó wà involved fọlá kò ní bàbá mi fọmọ ẹ̀ tẹ bá rí mi tí n bá wá jà lórí àwọn èèyàn ó ti involve pé ọkùnrin ń na obìnrin ọkùnrin ń fi ojú obìnrin gbolẹ̀ ọkùnrin ó fún obìnrin lápá nǹkan kan lẹ́ẹ̀ máa rí mi tí mo wá jà tìpìtìpì bẹ́ẹ̀ tí ò bá ti sí nínà ń bẹ̀ tí ò bá ti sí nínà ń bẹ̀ ẹ bá wọn yanjú ẹ̀ torí pé Fọlá ò ní bàbá mi fún ọmọ ẹ̀ Fọlá ò ní bàbá mi fún ọmọ ẹ̀ ẹ má jẹ́ kí ọ̀tá yìí kó develop débi pé bàbá yẹn á kórìíra ọmọ yẹn ẹ bá wọn yanjú ẹ̀ mo mọ̀ pé inú ń bí everybody inú ń bí everybody ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ̀yin abiyamọ ayé ẹ jèbùrẹ́ ẹ jèbùrẹ́ ẹ jèbùrẹ́ tídìí bá bàjẹ́ tonídìí ló máa ń dà ẹ jèbùrẹ́ ẹ wálé ẹjọ́ nítorí ọlọ́run ilé àtọ̀nà yín ò ní dàrú gbogbo ohun tẹ́ ẹ gbélé ayé ṣe òṣà òkè ò ní bàjẹ́ ẹ jèbùrẹ́ mo mọ̀ pé Lizzy náà ti kọ́gbọ́n mo mọ̀ pé léyìí ò lè ní kí Lizzy fọkọ̀ ẹ̀ lẹ̀ ṣùgbọ́n iyán àdì àtúgún ọbẹ̀ adé àtúnṣe á mọ̀ pé ilé ayé pé ẹgbàá gbèje á mọ̀ pé nílé ayé èèyàn máa ń ṣọ́ra èèyàn máa ń tẹ̀lẹ̀ díẹ̀díẹ̀ ni èèyàn gbúdọ̀ máa tẹ̀lẹ̀ jẹ́jẹ́ fọlá da torí pé fọlá pariwo síta fọlá sọ tiẹ̀ síta àwọn tí ò sọ tiwọn síta ń kọ́ Lizzy èṣù téèyàn mọ̀ ní inú ìmọ́lẹ̀ àbí nínú òkùnkùn ó bẹ́ta o áńgẹ́lì tó o mọ̀ i mean wọ́n ní èṣù téèyàn mọ̀ nínú ìmọ́lẹ̀ ó bẹ́ta áńgẹ́lì tó mọ̀ rin ẹ̀ nínú òkùnkùn Fọlá ti sọ tiẹ̀ síta ti rí àwọn tó kù tí wọ́n sọ sí wọn síta ńkọ́ tó bá jẹ́wọ́ náà ní kọ́ òde fọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò Lizzy ṣé ìwọ náà lè gbàrú ẹ̀ kó jẹ́wọ́ níyálé kó lọ fẹ́ obìnrin kan ní ọ̀sán ayé kẹ́ wá máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ó lè gbàrú ẹ̀ wàá rojọ́ ìjọ́ kan ikú ìjọ́ kan àrùn wàá rojọ́ ọ̀kẹ́rẹ́ epo ibi sùn tó pọ̀ Lizzy ṣọ́ra ṣe ilẹ̀ ń yọ ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ò fọlá o jọ má bínú jèbùrẹ́ Lizzy Lizzy ìwọ náà má bínú gbogbo ẹ̀yin brothers mi ẹ̀yin sisters mi ẹ̀yin mummies mi gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ́ ń bínú ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ Lizzy ló gbóyún Lizzy kò gbóyún ọmọ máa kú ọmọ máa yè aṣáàtì kọ́ lọ́mọ kú ewu aṣáàtì kọ́ lọ́mọ kú ewu ẹ jọ̀ọ́ ẹ ẹ wálé torí ọlọ́run àwọn olùgbẹ́bẹ̀ ẹ ire o. double.